مالك الملك الجلال والإكرام المكسي الجامع العظيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adáwọ̀pẹ́ fún ọlọ́run bákan náà látún tọrọ àlékún ìkí àti gẹ̀fà nígbà muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ bá wọn aráalé wọn àwọn sọ̀hábà wọn náà àti gbogbo èèyàn jákèjádò àgbáńláyé tí wọ́n ń tẹ̀lé ojúpọ̀nà wọn títí di ọjọ́ ẹ̀san. eléyìí ló tún ètò tí a pè ní alifíkìfìdín eléyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dédé àsìkò yìí ẹ má sì gbàgbé pé ètò yìí láàpilẹ̀ kalẹ̀ dídì gbé kalẹ̀ tí ó dá lórí àti máa béèrè àwọn ìbéèrè kan àbí kejì tí ẹ sì máa gbọ́ èsì lórí rẹ̀ lẹ́yẹ òsọ́kà lórí àwọn nǹkan tó bá rú lójú nínú ẹ̀sìn Islam ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ẹ̀sìn àṣelà kí ọlọ́run ọba kí ó já ṣe láṣẹ làjálẹ̀ láàárọ̀ òní mo tún ti ń bẹ nínú ilé agbára pẹ̀lú adọ́tú Sheikh Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnmí belò ló kọ tèmi mo kì í kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i so ìbéèrè tí màá kọ́kọ́ fi wọlé ó náà ní pé ó ní ṣe pẹ̀lú oúnjẹ kọ́lọ̀ ń kọ́dà kó má jà á sì jẹ kó sì má jà sì mu nípa wípé tí a bá fẹ́ jẹ ẹ̀kọ́ pàtàkì jùlọ ẹ̀kọ́ tútù nígbà kan ewé gẹdú ni wọ́n fi máa pọn nísìnyí wọ́n ń sọ̀rọ̀ wípé bóyá wọn àjẹ́ káwọn rí bú ọba wọ̀ mọ́ láti lọ́ọ́ máa já ewé gẹdú dàbí alára ó wá ti wá di pé wọ́n kàn ra mú bébà àti àwọn ọ̀ra ọtí nǹkan kan á sì máa pé ọtí lélẹ́yìí haram ni fún wa nínú ẹ̀sìn Islam wọ́n á fi máa pọ́n wọ́n fi lérí bébà wọ́n wá dá ẹ̀kọ́ sínú ẹ̀ wọ́n wá pọn wọ́n sùn tó bá ti tutù yóò di títà náà fáwọn èèyàn. ǹjẹ́ tá bá wá ra irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí a sì rí àwọn ọ̀rá tí wọ́n kọ oríṣiríṣi orúkọ títí lára lónìí ọ̀ràn ṣé ọ̀tọ̀ fún wa ká jẹ lè ní ládùn òfin ẹ̀sìn Islam. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu wa rahmatulahi wa barakatuh lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó ṣàkíyèsí kí ni wọ́n máa jẹ sínú nítorí pé oúnjẹ tá à ń jẹ sínú òfin ọlọ́run ọba rọ̀ mọ́ ọlọ́run ọba kò gbà fún mùsùlùmí láti jẹjẹkújẹ kò sì gbà fún mùsùlùmí láti mọ̀mọ́kùmọ̀ gbogbo nǹkan tí wọ́n bá jẹ sínú ìyẹn gbọ́dọ̀ rí pọ̀ jẹ́ ń tó dáa nítorí pé jíjẹ ń tó dáa yàtọ̀ sí pé èèyàn fi tẹ̀lé òfin ọlọ́run èèyàn ò fi tàpá sí àṣẹ rẹ̀ àǹfààní púpọ̀ tó ń bẹ sẹ́ni tí ń jẹun tó dáa àdúrà rẹ̀ ó máa gbà ẹni tí ń jẹun tí ò dáa tí ń jẹun tó lọ́n ṣe léwọ̀ nǹkan ti sánà akádùá òun kọ́ máa forí sápá ìgbà tí sàábì kan tó bi anabi sallallahu alaihi wa sallam léèrè kọ́bù ń bẹ́ lọ́n kọ́lọ́hún sẹ́n lẹ́ni tó ṣe pé bá ti sàdúà ọlọ́run máa gbádùá rẹ̀ anabi sọ fún pé atib mat'amaka takun mustajabad da'wa jẹ́ kí n tó máa jẹ sínú rẹ̀ kọjá ní tọ́mọ tọ́tọ́ kọ́ jẹ́ ní tọ́lọ́wọ́n bọ́ máa gbàdúrà rẹ̀ torí ẹ̀ á máa fi lébẹ́lì ọtí á máa fi pọ́n akọ kìí ṣe nítorí yẹ kí mùsùlùmí kọjá ní tí ó máa jẹrù rẹ̀ lóòótọ́ lébẹ́lì yẹn ọtí lè má sí lára rẹ̀ ṣùgbọ́n ní ìgbà tí ìwọ bá ti dẹni tó ṣe pé ọ̀ ń ra ẹ̀kọ́ tán fi lébẹ́lì ọtí sí díẹ̀díẹ̀ ọtí ò jẹ́ nǹkan tí bí burú rẹ̀ tọ́gbà bàrà lọ́dọ̀ rẹ̀ má díẹ̀ díẹ̀ ó padà dẹni tí ń wò pé kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó burú ó lè jẹ́ pé pẹlẹbẹ ló fi bẹ̀rẹ̀ kó tó di pọ́ ọmọ ọmọ bọ́ọ̀lì kọ́lọ̀ ń kọ́ máa ṣe wá lónìí jẹkújẹ ẹ̀yin ìyá tẹ̀ ń pọ́n kan náà ẹ̀bẹ̀rù ọlọ́run ewé bí ti gẹdú ọ̀bá ṣe rí ewé mi lè wà nígbó tó ṣe kó ṣe pọ́n tí kò ní í ṣe ọmọ èèyàn ní ṣùtà ẹ máa fi pọ́n yín nígbà tẹ́wàá tẹ́wàá fi pọn ọkọ̀ ẹ máa tún ṣàkíyèsí o kì í ṣe gbogbo pépà náà lọ yẹ ká pé àkàfi pọn ọkọ̀ bá pàápàá jùlọ tó máa yẹ pé wọ́n kọ orúkọ Allah wọ́n kọ sí ara pépà orúkọ Ọlọ́run ọba bàrà ọ pàtàkì kọjá kọjá pé àmọ́ afábùkù kan àbá máa fi pépà tán kó kọ Ọlọ́run ọba sí tàkàrà fáwọn èèyàn gbogbo eléyìí kò dáa kò tọ́ ọ̀tà fún Ọlọ́run ọba ẹlẹ́dàá náà alhamdulilayi jazakumullahu khairan jazaa ah, òun náà láti gbọ́n ẹ jẹ́ ká máa pè wọlé béèrè ìbéèrè ọlọ́kan ọjọ́ kejì síwájú kó tó di pé ìpọ́ máa rábàbà wọlé lójú àwọn tó ń ganan yìí ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí tó wa létí pé ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń wáyé ní gbogbo sátidé tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan eléyìí tó máa ń wáyé ní mọ́ṣáláṣí barika mosque tó wà ní àgọ́ ní ọ̀nà àràdà lọ́hùn lógúnmọ̀ṣọ́ yóò tún wáyé pẹ̀lú ostaz sulaiman ajimati láti kwara state college of education ìlọrin ohun tí wọ́n sì máa bá wa sọ̀rọ̀ lórí òun náà ni ìgbésùnmọ̀mí àti ìjìyà rẹ̀ dèdè aago mẹ́wàá àárọ̀ la gérégé òun náà ni wáàsí náà yóò wáyé ẹ jẹ́ ká lọ síbẹ̀ torí pé látara wáàsí gbígbọ́ ọkàn máa ń rọ̀ látara ọkàn rírọ̀ ọkàn máa lékún nínú ìbẹ̀rù ọlọ́run ẹni tí bá sì ń bẹ̀rù ọlọ́run yóò ṣoríire kọ́lọ́run kó ṣe ẹnì kọ̀ọ̀kan lóríire bákan náà ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń jẹ́ gbígbé káàkiri àwọn ìgbèríko ní oṣooṣù tí oṣù yìí yóò tún wá wáyé ní mọ́ṣáláṣí ńlá ìlú ìrẹsàpá ní ìrọ̀lẹ́ ọ̀la ní dídé agogo mẹ́rin ìrọ̀lẹ́ àṣẹ dọ́kítọ́rù sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ohun tí wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ lé lórí òun náà ni al-islam ohun gangan náà ni wọ́n máa bá a sọ̀rọ̀ lé lórí al-islam inshàlá kí a jẹ́ nìkan tí a pè bíríkò tó pé bíríkò tó síbẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ tí ó ṣe wá ní àǹfààní torí pé látara ọ̀rọ̀ gbígbọ́ ọlọ́run látara ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ ọkàn máa ń balẹ̀ lórí ẹni ẹ jẹ́ ká máa mú pèlè ẹ̀kọ́ kí òjèjì lókù ẹ lọ́run sàmàlẹ́kùn àtúnlá barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. haruna ló sọ̀rọ̀ látòdòrò ògbómọ̀ṣọ́. alhaji inshàlá. inshàlá mo fẹ́ fi táàsì léèrè pé tí a bá ń ṣe sọ́lá lọ́wọ́. naam. tí ọmọ náà kọ́ ọkọ̀ kalẹ̀ ní táwa fẹ́ lọ sujud àti orúnkún wa méjèèjì. naam. alhamdulilayi kò sí èyí tó kọ́kọ́ kalẹ̀ tó burú. Hmm. ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ti ta sàlẹ́sà náà ni pé kọ́wọ́ wa kọ́kọ́ kọ́ lọlẹ̀ tọwọ́ bá kọ́kọ́ lọlẹ̀ kórun kan tẹ̀lé láti tẹ̀ máa pé gbogbo ẹni tó bá kọ́ mọ́wọ́ lọlẹ̀ ìgbà tí ó bá ti dé sí ọ̀rọ̀kùn náà kọ́ gbé kò lẹ̀ kó tó di pọ́wọ́ náà kò lẹ̀ náà. jazakumullahu khairan jaza ẹ salaamaleykum. wa salaam wa rahmatulah. a kú yes mama o. ẹ kú bẹ́ẹ̀ yẹsù. ìyá àjàlá ló ń sọ̀rọ̀ látòkè owó di Ògbómọ̀ṣọ́. à ń gbọ́ yín màmá kí ni ìbéèrè yín. àwọn ìbéèrè mi fún bàbá wa ni pé mo kí mọ́ gẹ́gì mo sì mhm. ṣáì ọwọ́ mm. kù ṣáfìrí àti wíkìrì mm. bó mo wá ní jẹ́ni tí ó ṣe díẹ̀ sí kí n tó yan náà sílà mm. mo wá fẹ̀gbẹ́ kan rẹ̀ nígbà wo ìjìnlẹ̀ ti mọ́ mm-hmm. ṣé mo wá lè dá padà àbí mi lè dá padà mọ́. alhamdulilayi ẹni tí o bá ti ṣe sọláàtì wẹ́tìrì tó fi di pé alifájà rí iye ọmọ lọ́wọ́ àyè wà fún láti san sọláàtì wẹ́tìrì yẹn padà ṣáájú kó tó ṣe sọláàtì sọ̀dẹ̀ kí bó ti wá nínú Muwatta ti ìmáàmù Malik rahimahullah wọ́n ní apá kan nínú àwọn sọ̀hábà wọ́n jẹ́ ẹni tó ṣe pé tó oorun bá gbé wọn lọ tí wọn ò láǹfààní láti ṣe sọ̀láàtul witr títí tó fi di pélé máa alfajari yọ níṣẹ́ ni wọ́n máa san sọ̀láàtul witr yẹn padà gẹ́gẹ́ bá àti ṣe máa ṣe lóru ṣáájú kó tó di pé ṣe sọ̀láàtul fajr ẹ̀ ṣe sọ̀láàtul witr yín nígbà tí ẹ bá ṣe tán ẹ̀yìn ìgbà náà lẹ́wàá sí rakata alfajir lẹ́yìn rakata alfajir lẹ́wàá mú sọ̀látù subhi ẹ̀ mú wa. wáyé o ọ̀pọ̀lọpọ̀ a máa ń sọ pé ṣẹ́fẹ̀ wẹ́tìrì bẹ́ẹ̀ ló sì wà nínú tírà àwọn màlìkíyà ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ni pé rákà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ yẹn wẹ́tìrì lórúkọ rẹ̀ ń jẹ́ wẹ́tìrì lórúkọ gbogbo kí ẹ bá ti parí ìdè yín kí ẹ pè pátá kí ẹ pè wá padà torí àsìkò kálíbà àmọ́ gbọ́dọ̀ wá yé kéèké zero nine zero five five three five five five five eight hello. waaleykum salaam wa rahmatulah o kọ́ yín. ìyáálé yóò ṣe ní kọ́ra látọ̀lẹ́ fún wa. ó lè ìbéèrè yín màmá. wọ́n fi èmi lọ́wọ́ ìṣáàjì pé ṣé nísìnyí olóúnjẹ mi wà àsìkò rẹ̀ kì í bára wọn mú. pé wọ́n bá kírun tán téèyàn bá dá sí i fóònù náà sáàdúrà rẹ ti gbà àti pé lọ́wọ́ kéèyàn máa lọ mọ́ọ̀sì lọ́mọ sí. kí ni ìbéèrè wọn. ẹ ẹ tún bèrè ń bèrè ìgbéga ògbó wọn ojú òpó wọn ọ̀rọ̀ pọ̀ díẹ̀ láàrin kan àyíparọ ẹlẹ o. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. ẹ tó ní ló ń sọ̀rọ̀ láti òde. kí ni ìbéèrè yìí ìbéèrè mi ni pé tí èèyàn bá fẹ́ tí èèyàn bá tí wọ́n bá ti ṣe ìkọ́mọ̀ hmm. tí ìmọ̀ọ́mù ti ń kí èèyàn lọ ní sọ láti mọ gírí tó wáyé pé rákàtú yẹn bá rákàtú láti níbi tí àìsí kéwú sókè. tó hmm. o ta bá fẹ́ sọ ìrún wa padà kó láyé sẹ́jà bá fẹ́ ṣe rákà àkọ́kọ́ ṣé á kéwú sókè láti padà ṣe rákà ìta àbálà. wọ́n ti gbọ́ yín. alhamdulilayi ẹni tó bá báraka kan nínú sọlẹ́tù magreth tó bá dìde yóò mú fatiha àti súra wa yóò ké sókè nítorí pé rákà àtọkọkọ báyìí ọ̀nlá lákọ̀ọ́kọ́ tiẹ̀ ó fẹ́ kó ṣe pẹ́lẹ̀ kẹta lọ́jẹ́ fún imam ọ̀nla alákọ̀ọ́kọ́ tiẹ̀ torí ẹnu gbogbo olùmọ̀ nípa ṣẹ̀ríà ó kò lórí pé allahu akbar alákọ̀ọ́kọ́ eléyìí tá a máa ṣe tá a bá bẹ̀rẹ̀ sọ̀lá tá a máa ṣe takbiratul ihram nínú rákàtí tí máa wá náà níta alákọ̀ọ́kọ́ ajẹ́ pé ìtẹ̀yìn kọ́kọ́ bá ńlá alákọ̀ọ́kọ́ tiyín kó ni wọ́n ké mbẹ̀ wọn ò ké súrà tẹ̀lé ó ti dúró nítorí pé yajuzu fil ihtimami ma la yajuzu fil infirad kò burú èèyàn ṣe nǹkan míì látàrí ikú tó sẹ́yìn imam ní tó ṣe pé tó bá dá nìkan ṣe lórí sọ̀láàtì tó nìkan ṣe ni kò bá ti tọ́ iná ní tọrọ súrà eléyìí tẹ̀ kele fatia ní raka ti yàn kò sí wàhálà ń bẹ̀. ẹ dìde ẹ múra kẹlẹ kejì wàá fatia àti súrà ẹ ké sókè ẹ wàá jókòó lẹ́yìn rẹ̀ ẹ sàtáyà nítorí pé ti siraka méjì nìyẹn ẹ bá ṣẹta ayáta yẹn dìde lọ siraka tìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú raka tìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹ bẹ́ẹ̀ ti máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ ké fatia nìkan ní jẹ́jẹ́ ẹ̀yìn rẹ̀ lẹ́wàá jókòó lẹ́sẹ̀ta ayá lẹ́ sàlámà eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ sọ̀láàtì yín tó bá pé raka kan ṣoṣo lẹ̀ bá ní sọ̀láàtì magrib bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sọ̀làwátì yòókù kíkálukú ọlọ́ọ̀ma pípé nǹkan tá a bá kọ́kọ́ bá lẹ́yìn lè máàmù ńlá lákọ̀ọ́kọ́ tiwa ìbá àjẹlẹ̀ kejì fún lè máa mú ìbá sì jẹ́ kẹta ìbá jẹ́ kẹrin ó sì dájú pé gbogbo ẹni tó bá ti mà wípé èyí tí mo kọ́kọ́ bá ní ta lákọ̀ọ́kọ́ mi àti ṣe àwọn nǹkan tí ó tẹ̀lé kò ní ṣòro fún un bí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ntẹ bá bá lẹ́yìn máa ẹ̀yin náà ṣe pẹ̀lú ẹ̀ ntẹ wàá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ pé ẹ̀ pé àjẹpẹ́ni tí ó pè nǹkan ó ti níta lákọ̀ọ́kọ́ nù àti pé ń tọ́ tẹ̀lé òní sọ̀rọ̀ fún. jazakumullahu khairan jaza ẹlẹ́rú. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh tó kọ́ ni. àbí muhammadu sọ láti àgbo. kí ni ìbéèrè yín. àti àwọn ṣéèkù akọlọmọ àti ọlẹ́bẹ̀ lórí. àmín àmín àmín. ìkéde alákọ̀ọ́kọ́ ni pé bí wọn bá fẹ́ yàwó kí n ṣe ẹlẹ́sìn islam. Hmm ló wá di àsìkò ọdún wa ló wá ogún oúnjẹ àbí ètò yà nínú fámìlì náà àkọ́kọ́ nìyẹn àbí oúnjẹ á ní ṣíṣe nínú fámìlì tó yẹ pé gbogbo àti wọn náà àti mùsùlùmí àti kẹfẹ́ tó ló wá pè wá lọ sílé ìjọsìn wa kí ló lè gbé àwọn ọ̀gá dí káwọn olùmọ̀ àgbọn bá ṣàlàyé nípa rẹ̀ kọ́lọ̀ bá àgbọn àgbẹ̀ sọ̀rọ̀. tọ́jú bá báwọn afa tí wọ́n máa ní tàgẹ́dì ọlọ́dọọdún lóṣooṣù àbájọ alágbèéká owó ọ̀gá yìí ń dàrú máa lójú. alhamdulilayi alákọ̀ọ́kọ́ ẹni tó bá jẹ́ pé ó ní ẹni tí kìí ṣe mùsùlùmí níyàwó ìyàwó rẹ̀ yìí àwa di àsìkò ọdún tiwọn ìyàwó wa dáná fún ọ ọwọ́ ní sọ́ọ̀jì àbò ní jẹ ṣáájú kó tó di pọ́dún wọn dé ṣé ń dáná fún àbí ò fún un wá jẹun nítorí pé ìyàwó rẹ̀ ni nínú ojúṣe ìyàwó tí ìyàwó máa ṣe fọ́kọ náà ni kó dáná fọ́kọ rẹ̀ kọ́kọ́ ó sì jẹ ní pàtàkì jùlọ ẹgbẹ́ wa náà ló gbóúnjẹ kalẹ̀ wọn náà lọ ra oúnjẹ lé bàbá sì fi si náà lọ rà báwo ló ṣe dáa wípé sí ọ ṣáájú wọn tó dé tó fi wá burú pé fún ọ ìgbà tó dùn wọn ajẹ́ pé ìbéèrè yẹn kò nítumọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹnìkan ló bá fún ọ ní ẹ̀bùn ẹnìkan fún ọ lẹ́bùn látàrí pé àwọn sọdún táwọn ìwọ sì jẹ́ mùsùlùmí ẹ̀bùn yẹn ìbá àjọ ń jẹ tí wọ́n ti sè ìbá sì jẹ́ tí wọ́n máa jẹ sínú tí ó bùkátà ká dáná sí ṣé ọ̀tọ̀ kí mùsùlùmí ó àbí ọ̀tọ̀ kí mùsùlùmí ó gbà òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bí sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n ti ṣe ṣàlàyé nínú tírà àwọn iqtida'u sirat al-mustaqim wọ́n ní àwọn aṣíwájú wa rere láwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tí kìí kọ ẹ̀bùn látọ̀dọ̀ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí tí wọ́n bá fi àwọn ẹ̀bùn yẹn sọwọ́ sí wọn lásìkò ìgbà tí wọ́n láwọn ń sọdún tiwọn. àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé irú ẹni tó fún ọ lẹ́bùn tí kìí ṣe mùsùlùmí nítorí pé òun sọdún tiẹ̀ yẹn kọjá ẹni tó ṣe pé tí máa bùn ọ lẹ́bùn tẹ́lẹ̀ ìwọ náà sì máa bùn ọ lẹ́bùn ẹ̀bùn tó wá bùn ọ nítorí pé òun bá sọdún òun lónìí kìí ṣe ẹ̀bùn kan tó yàtọ̀ sí irú èyí tí máa bùn ọ nírú rẹ̀ tẹ́lẹ̀ kásàkíyèsí àwọn mẹ́jẹ̀mú yẹn kìí ṣe special gift irú ẹ̀bùn títí máa bùn ọ tẹ́lẹ̀ náà ni tọ́ba wa jó ń jẹ eléyìí tó ṣe pé wọ́n pẹran sí eléyìí ṣẹ̀rí ẹ̀sìn Islam sọ pé o gbọ́dọ̀ jẹran yẹn kí ló dé tó fi gbọ́dọ̀ jẹran yẹn nítorí pé wọ́n pa á nítorí ọdún àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ni o gbọ́dọ̀ jẹru ẹran yẹn torí pé ó ti wá bẹ ọ̀rọ̀ Ọlọ́run tó ní wa ma uhilla bihi li ghayri llah ṣùgbọ́n gbogbo ẹ̀bùn míì eléyìí tí ò ní pé wọ́n ẹran tán pa nítorí ọdún kò sí nǹkan tó burú pé kó gbà lọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí nítorí pé mùsùlùmí là wà tó bá yẹ kí mùsùlùmí ti ń sàdádálẹ̀ gan lọ́ba pẹran nítorí àdádálẹ̀ rẹ̀ ti ń ṣe bí ẹni ti ń ṣe maulid ọwọ́ mẹ́ran mọ̀lódì wá fún ọ àbí wọ́n ṣe ráìsì wọ́n á fẹ́ràn mọ̀lódì sí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kò jẹ́ báwo wá lẹni tí kìí ṣe mùsùlùmí tó pẹran nítorí ọdún tiẹ̀ ṣẹ̀rí àsọpọ̀ gbọ́dọ̀ jẹ́ àkàràmọ́kùnrin lọ ẹran yẹn tí wọ́n lọ gbọ́dọ̀ jẹ́ omi ọbẹ̀ rẹ̀ ni wọ́n á fi sí ráìsì òfin ọlọ́run sọ pé omi ọbẹ̀ ẹran ẹran náà ni òfin sọ pé haram oníkàjẹlẹ́dẹ̀ haram níkàjẹ okùnbẹ̀tì ẹran lódodo kìí náà gbé sínú fún wa kìí ẹran ni wọ́n fi sínú abọ́ fún wa ṣùgbọ́n omi ọbẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹsẹ̀ tiwa kọ̀kọ̀ pé kọ́ gbẹ̀bùn lọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí ti máa ń sọdún rẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn yẹn ó láwọn májẹ̀mú àti àlàkalẹ̀ eléyìí tá a ti ṣàlàyé wọ̀nyí. ẹ wá ní ẹ̀yin tí ọwọ́ tí ń ti wọ ọwọ́ ẹsẹ̀ yín ti wẹsẹ̀ tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ní ṣíṣe tẹ́lẹ̀ bá wọn wọ ilé ìjọsìn wọn tí wọ́n ti fẹ́ ṣe ṣíṣe yẹn kọ̀tọ́kọ̀tọ̀ ibi tẹ́ni tí kìí ṣe mùsùlùmí ti fẹ́ ṣe ṣíṣe rẹ̀ ní ilé ìjọsìn tiwọn ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa nítorí pé òfin ọlọ́wọ́n bá kò gbà rárá pé kí mùsùlùmí wọ church lápèjúwe àbí kó wọ ilé ìjọsìn tàwọn Júù lápèjúwe àbí kó lọ wọ lédì tàwọn babaláwo lápèjúwe àbí kó wọ bí tí wọ́n ti ń bọ gbá tí wọ́n ti ń bọ àwo fún àwọn abọgibọ pè lápèjúwe haram ni lábẹ́ òfin ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا آية يسوى يولى كم بني نسيسي به حديث كان وعلى تبع النبي صلى الله عليه وسلم تبعني ليرو أصروا التنبتات يا بادي بروكو إليه تنريتي مسلمين tí bá ń fẹsẹ̀ ara rẹ̀ gbéra rẹ̀ lọ bí tí wọ́n ti ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní tọdún kan bá ń bọ̀ ó ṣeé ṣe káwọn àwọn lè má mú yín wọ́n sọ pé tàhájúdù kan wà eléyìí tẹ́ ẹ ṣe ní ìpalẹ̀mọ́ ọdún àbí wọ́n sọ fún yín pé àdúrà kan wà tó jẹ́ àdúrà alágbèéká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ láwọn nǹkan wọ̀nyí wọ́n dojú sun yín kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run ọba ò lè dojú sún yàn àdádálẹ̀ ló máa ń dojú sún yàn gbogbo nǹkan yòówù ẹnì yòówù ọba sì gbé wá ó dáa kò dáa à máa gbé hàn sí rọlọ́ọ̀nì á sì gbé hàn súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí tìrọ̀ náà àti súnà bá sọ kó ṣe déédéé ọ̀dọ́gba ó ṣe déédéé ọ̀dọ́gba náà nù ìgbà tí tírà ọlọ́run àti súnà anábì sallallahu alaihi wasallam máa sọ pé kọ̀dọ́gba kọ̀dọ́gba náà nù ẹnikẹ́ni ó lè gbé wa bí ọba bínú kó bínú ni òfin ọlọ́run ọba nìyẹn torí ẹ̀ eh, tàhájúdù pọ́dún bọ̀ àbí àdúrà alágbèéká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdáadáa lẹ̀ lásán ni kò sí nínú tọ́lọ̀nfìrán nàbì sallallahu alayhi wa sallam ó tiẹ̀ takò ó takò tọ́lọ̀nfìrán nàbì sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ti sọ nínú hadith ó ní man amila amalan laysa alayhi amruna fa huwa radd ẹnikẹ́ni tó bá sin kankan tí kì í ṣe pàwọ́lá pálásẹ̀ kó tó sì ṣe lórúkọ pẹ́sìn ni kọ́mọ̀ pé dídá padà òun náà là á dá káyà rẹ̀ padà fún un. ẹ̀yin olùtẹ́tígbọ̀ mi ọ̀wọ́n ó pàtàkì lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wípé ká máa ṣẹ̀sìn níbàámu pẹ̀lú bẹ́sìn ti ṣe wá ká sọ́ra fún àdádálẹ̀ àfi agbárí gbé kalẹ̀ àfọpọlọ gbé kalẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ jánu lórí irọ́ àti òdo ẹ̀sìn lélẹ́yìí kìí ṣẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré lórí pẹ̀lú mi ò dá òfin ọlọ́run ọba mà rárá rárá yóò sì máa sọ̀rọ̀ yóò lè láǹfààní àti sọ̀rọ̀ lórí atẹ́gùn yóò máa sọ̀rọ̀ authoritatively láì mọ kankan nípa ẹ̀sìn ọlọ́run gbogbo ń tẹ́sìn sọ pé kò dáa lónìí kí ló burú mẹ́ gbogbo ń tẹ́sìn ní ká ṣe lónìí kò bá wọn láàmú ọ̀dájú pé irú àwọn eléyẹn lànàbì sallallahu alaihi wasallam ó ti ròyìn wọn fún wa ó ní nínú tó bùn lẹ́rù jù lórí àlùmọ̀ ọ̀nà ni a'immatul mudillun àwọn aṣíwájú aṣinilọ́nà àwọn aṣíwájú aṣinilọ́nà yẹn má aktharuhum fi asrina hada wọ́n pọ̀ kọjá sísọ ní ayé àkókò tiwa tá a wà yìí àfi kọ́ lọ́wọ́ dákun kọ́ sọ wa kọ́ là wa kọ́ sí wa lẹ́ni tí ó àwọn èèyàn lọ́nà. aleykum salaam ìbéèrè mi ni wípé ẹni tó jẹ́ christian tẹ́lẹ̀ tó wá gba islam tó nísìnyí tí ó bá di inú ọdún àwọn christian jẹ́ ó lè fún àwọn òbí rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ ní ẹ̀bùn tàbí kó kí wọn fún ọdún ìbéèrè mi. alábòsí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ètò dájú ni pé àsìkò ọdún tiwọn ọlọ́run ọba ti ṣe àlàkalẹ̀ rẹ̀ ó sì yé dáadáa wípé ọdún tá a ní ó náà lọ́dún léyà àtọ́dún ìtúnu Ramadan àyàfi fún àyàfi kan kó ọdún tó ṣe pé máa wá ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ jùmọ̀à gẹ́gẹ́ bí òní yìí ọjọ́ ọdún ni fáwọn mùsùlùmí ọjọ́ ọdún ni fáwọn mùsùlùmí ọjọ́ jùmọ̀à lọ́lọ́wọ́n bá ló ṣẹ̀dá baba ńlá wa adam aleyhi salam ọjọ́ juma lọ́lọ́run ṣẹ̀dá aljanna ọjọ́ juma lọ́lọ́run fi adam sáljanna ọjọ́ juma náà lọ́lọ́run ọba lè kó láljanna ọjọ́ juma ló sọ̀kalẹ̀ wá sílẹ̀ ayé ọjọ́ juma ní gbẹ̀ndẹ̀ alkiyama jẹ́ ọjọ́ juma ọ̀nà lọ́mọ aljanna wà aljanna tọmọ náà wọ̀nà kọ́lọ́mọ sẹ́mi pẹ̀lú yín lọ́mọ aná. torí ẹ ọjọ́ juma yìí ọjọ́ ọdún ló jẹ́ fáwọn mùsùlùmí mùsùlùmí àwa làwa làwa ni tó ṣe pé adékàyìn àwa sì ni á jẹ aṣíwájú tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. anabi sallallahu alayhi wa sallam oni nahnu al-akhiruna al-awwaluna yawm al-qiyama àwa la adékàyìn tá a sì jẹ ní àkọ́kọ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. àwọn tó síwájú wa wọ́n ní káwọn náà wá ọjọ́ júmọ̀ aláwárí wọ́n wá wọn rí làwọn júù làwọn fi mú ọjọ́ accept sátidé wọ́n wá wọn àrí làwọn nasọ́ra làwọn fi mú yawmul ahad ọjọ́ sunday ọlọ́wọ́n bá wa fi jọ anabi sallallahu alaihi wasallam ó fi wá ṣe kòńgẹ́ lọ sí ọjọ́ ńlá yìí adúpẹ́ fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa. ẹ rí òfin ọlọ́wọ́n ọba nǹkan kan ni tó ṣe wípé téèyàn bá mọ̀ nípa rẹ̀ àlàáfíà yóò jọba nínú ìgbésí ayé yẹn. òfin ọlọ́wọ́n ọba sọ wípé tí mùsùlùmí tí ò bá jẹ́ pé àwọn ní sọdún tí ó bá jẹ́ pé àwọn èèyàn míì tí kì í ṣe mùsùlùmí bá ń sọdún òfin ọlọ́run ọba kò gbà wípé kó máa bá wọn sọdún yẹn èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run kó máa bá wọn sọdún nítorí tó ń bá ń bẹ́ni tí kìí ṣe mùsùlùmí sọdún ìwọ náà ti fọ̀nà kan gbà wípé nǹkan tí wọ́n ń ṣe yun ọ̀nà ni bẹ́ẹ̀ sì ni òfin ọlọ́run ọba sọ pé inna ad-dina 'inda islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ni Islam báwo lọ́lọ́run ti wá sọ pé ẹ̀sìn lọ́dọ̀ Islam tí wọ́n tún wá máa bẹ́ni tí kìí ṣe mùsùlùmí ajẹ́ pé lọ́nà kan àbọ̀nà mi ó ti fi ọwọ́ kan ó ti fi jan tí wọ́n ń sìn yẹn ló ń tẹ̀ pé kò burú báwo ni kò ti ṣe burú nígbà tó lọ́n sọ yìí pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́run náà gbọ́dọ̀ fi nǹkan ní sọ̀nà yàtọ̀ sí islam sábà bá dẹni tí yóò di òmùlẹ̀ mọ́fò tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù torí islam kò gbà wípé kò bá ẹni tí kì ṣe mùsùlùmí kò bá sọdún. láti rí i pé nínú ìlànà àwọn tí ń sọdún náà kì ṣe gbogbo wọn náà ni wọ́n ń sọdún yìí àwọn kan wà tó jẹ́ pé àwọn ò sọdún yẹn àwọn kà á fún pé ọdún tó ti ọ̀dọ̀ àwọn abọ́gibọ̀pẹ̀ wá ni gẹ́gẹ́ bí àwọn deeper life gẹ́gẹ́ bí àwọn mountain of fire àtàwọn míì nínú àwọn churches tó wà ní nàìjíríà bíi òfin ọlọ́run ọba kò gbà kí mùsùlùmí ọbẹ̀ ni tí kì í ṣe mùsùlùmí sọdún nínú bíbá sọdún náà ni kọ́ ọ máa kíkú ọdún náà. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọ̀sẹ̀ ìfà ni láti olúkókò happiness láti olúkókò. kí ni ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè ní inú christmas yìí ẹnìkan bẹ tájọ gbé compass chicken ni adé máa ń fọra wa ní nǹkan jẹ ó wá pè mí pé ṣé wàá bá wọn pa ẹran níjọ ọdún yẹn mo ní pé ó lẹ́tọ̀ọ́ sí ìrànlẹ́ ìjẹnu ẹran yẹn àbí èèyàn ò lè jẹ bẹ́ẹ̀ èmi dẹ̀ ni muslim mi ni alhamdulilah nígbà tí òfin ọlọ́run bá ti dá lórí pé gbogbo ẹran tó bá pa nítorí ọdún tí kìí ṣe tàwọn mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ tó bá jẹ́ pé lè má mú gan lọ́ba wọn pa à gbọ́dọ̀ jẹ mùsùlùmí ni wọ́n tó bá pè wọ́n lọ́ba bá wọn pa ẹran kò kí mùsùlùmí ó jẹ eléyìí bó ti jẹ́. ẹ̀lọ́ ọkùnrin. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ẹlẹ́kùn ẹni tó bá ti di mùsùlùmí tó lè di kìrìsìtẹ́nì. ìbéèrè yẹn kò kò lọ tààràtà tó èyí sì tún gbẹrú tó gan zero nine zero five five three five five five five eight hello. aleykum salaam wa rahmatulah. o kọ yín. o kọ yín o. láti ìṣẹ́yìn kí ni ìbéèrè yín àbẹ̀sẹ̀ fẹ́ láti kí ni ìbéèrè yín o ah. ó ti já ẹ gbìyànjú ẹ padà fúnra ẹ lọ́jà o èmi kọ́ ni mo já zero nine zero five five three five five five five eight hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o kọ yín. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìmọ̀ àti ìdáni hmm. ọ̀rẹ́ ó gba ìjà yẹn máa ń jà. á hmm. jẹ́ máa parí ẹ̀ láì máa yẹ. ìtọ́ka ó ti jà pàtó ní wọn kà ń bá ara wọn gbé ní ìlú ìgbéré yẹn hmm. kí yẹn lè máa tò lẹ́yìn àwọn ìmáàmù yẹn àti ìyẹn dáná yẹn tó lẹ́tọ̀. sọ alhamdulilayi ìmáàmù tó ń jà pẹ̀lú ẹni tó ń pèpè fún sọ́dà kí ni tó fẹ́ máa fàjà adúpẹ́ fọlọ́ mọ́ṣáláṣí kìí ṣe lè tajà mọ́ṣáláṣí kìí ṣe lè tán tó ń pawó sábà wá pé apin dáadáa apin dáadáa ọ̀nà ń dájà lẹ̀ ẹ yẹ kí wọ́n wá wọ́rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá wọ́n sì jẹ́ kí ìjà kọ́ lọ sí oko lọ́ọ́ mú mi imam àtẹni tí ń pèpè fún sọ́dà àti gbogbo ẹni tí ń tù lẹ́yìn imam ọmọ ìyá ni gbogbo alábẹ́ òfin ọlọ́run ó sì léwu púpọ̀ ó jẹ́ pé lè má mú ọmọ síwájú àwọn èèyàn tó wàá jẹ́ pé àwọn jàmá rẹ̀ yẹn ọ̀nà kọ̀ọ̀họ̀ kan wà láàrin wọn tọ́ba wà ń bẹ sọ kókó ń bẹ ká tún padà rẹ pọ̀ kọ́lọ́nkọ́ mọ́jà rí àṣetọ́. àmín. ẹ lọ́wọ́. aleykum salaam. Islam akéwì àwọn tuntun wa. kí ni ìbéèrè yín. Naam, afẹ́fẹ́ yẹn pa tẹ̀kílì lórí ọ̀rọ̀ ni. So níbi lẹ́tọ̀ kan tí kíkà tí wọ́n ṣe. So wọ́n ní pé níbi mọ̀ ló ní pé ẹ̀mí ẹni ní anábì àmọ́ wọn ṣe kọ̀ọ̀kan kọ̀ wọ́n ṣe tẹ̀kílì ní orí sọ̀lá. Èké tẹ̀lé láti dáhùn aláwọ̀kọ́ àti àwọn tábàgbọ́ táwọn fẹ́ dìde padà lórí orí rẹ̀ kú àti táwọn fẹ́ Eh, mo rò pé ẹ gbọ́ níta sọ dáadáa nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn kì í ṣe tẹkbíìrì lásán pànàbí máa ń sílẹ̀ mẹ́rin níta sọ ní pànàbí máa ń gbọ́wọ́ sókè ní máa gbọ́wọ́ sókè láyè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú sọ̀láàtì rẹ̀ ó máa ń gbọ́wọ́ sókè nígbà tó bá bẹ̀rẹ̀ sọ̀láàtì tó bá ṣe takbiratul ihram ó tún máa ń gbọ́wọ́ sókè nígbà tí máa ń lọ sí rúkú ó tún máa ń gbọ́wọ́ sókè nígbà tí máa ń gbórí sókè láti rúkú ó tún máa ń gbọ́wọ́ sókè nígbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tó bá dìde tán ni máa gbọ́wọ́ sókè ọ̀rọ̀ gbọ́wọ́ sókè là ń sọ ń bẹ̀yẹn kì í ṣe tẹ̀kbìrọ́t àmọ́ tẹ̀kbìrọ́t tó wà nù sọ́lá ó pọ̀ jọjọ ẹ ṣe takbiratul ihram tẹ́ bá bẹ̀rẹ̀ sọ́lá ẹ tún ṣe allahu akbar nígbà tẹ́ ń bá ń lọ rùkú ẹ tún ṣe allahu akbar nígbà tẹ́ ń bá ń lọ forí kalẹ̀ ẹ tún ṣe allahu akbar nígbà tẹ́ bá gbórí sókè láti forí kalẹ̀ ẹ tún ṣe allahu akbar nígbà tẹ́ máa tún gbórí sókè lẹ́ẹ̀kejì ẹ tún ṣe allahu akbar tẹ́ máa ń lọ sí dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. naam. ẹlẹ́rìí. aleykum salaam wa rahmatulah. ẹ ìbéèrè mi ni pé tí àyẹ̀yẹ̀ bá wà níbi sọ́lá hmm. àtàsáwù tí àwọn èèyàn máa ń ṣe yẹn ṣé ìka sí àmọ̀ ìná ní tó àfún ni àbí àfíìsì sílẹ̀. then my second question is that tí hello. à ń bọ̀. ok ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ nínú. hello. tọ́ adúpẹ́ fọlọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ló dájú téèyàn máa ń ṣe tashahhud òfin ọlọ́run dá lórí pé ọmọ ká àfábẹ́là ẹ̀ nà ẹ máa wá gbọ̀n sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ so eléyìí ni bẹ́ẹ̀ ti ṣe máa ṣe ọmọ ká yín nígbà tẹ́ ń bá ń ṣe sọ́lá ẹ máa gbọn ọmọ akáyín ti fábẹ́là sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ eléyìí ló fi ọlọ náà. ẹlẹ́rìí. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. a gbé àwọn dọ̀kúrò wa. ẹ ṣé o. ọba àti wọn lẹsùn olóòfẹ kí ẹ fásitì ní láti ti sọ. kí ni ìbéèrè yín máa o. náà ìbéèrè mi nípa ilé ìtàn sọ fún wa nípa ọ̀rá tó ń fi ń pọ́n ẹ̀kọ́. báwo ni oògùn ìfúdàmọ́ ń lò fáwọn ọmọdé nínú ìgò ọtí náà máa ń lọ sí tán fi máa ń tà alákọ̀ọ́kọ́ nù. Hmm. ẹlẹ́ẹ̀kejì nípa wítìrì tí àjàlá béèrè lẹ́ẹ̀kan wọ́n ní ilẹ̀ mọ́ káwọn tó pé hmm. mẹ́ta náà ni wọ́n àbí mẹ́rin. alhamdulilayi àkọ́kọ́ ẹni tẹ́ sọ nípa oògùn ẹ̀fù kìí sóògùn ẹ̀fù nìkan bẹ́ẹ̀ náà làgbo jẹ̀dí hmm. bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lógo fún kọ́dẹ̀ ẹ̀pà ẹ̀pà tó ti kí wọ́n ń rọ sínú ògò á ṣàkíyèsí pé kìí sí gọ̀ọ́ tí wọ́n ń rọ sí fún wa nítorí pọ́lọ́ máa jẹ́ kí èèyàn kú pẹ̀lú rẹ́kọ́ọ̀dù tí ọ̀dà nígbà tí èèyàn bá wá lọ kú láì pé wọ́n bá ìgò ọtí nínú ilé yín àwọn èèyàn tí wọ́n bá nínú ilé yín àwọn onímọ̀ pé pàlẹ́ fi rà wọlé wọ́n máa pé kí ni ta ni ẹni tó ti pọ́ tí ní máa mú kí máa mu tíì ó fi rẹ̀ pa ni èèyàn mélòó ńlọ fẹ́ fẹ̀dí hàn nígbà tó ti pọ̀ ìyàgbẹ́ ọ̀táàbà tára yóò wá sọ pọ̀ ọ̀táàbà torí délé yìí bẹ́ẹ̀ náà làgbo jẹ̀dí ó jẹ̀dí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn arágólísì wà tó jẹ́ kí wọ́n lè kí àgbo yìí sígbà míì ìgò ọtí ni wọ́n máa kì í sí ẹ ṣàkíyèsí ẹ̀yin tẹ̀ ń ta gbogbo nǹkan wọ̀nyí báwọn mùsùlùmí náà ń bẹ láwùjọ àwọn mùsùlùmí tí sì ń bẹ láwùjọ yìí òfin ọlọ́run dá lórí pé wọn ò gbọ́dọ̀ rọtí wọn gbọ́dọ̀ tọ́tí wọn gbọ́dọ̀ lọ́tí wọn gbọ́dọ̀ pátí gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọtí wọn gbọ́dọ̀ ṣọ́ra fún wọn jìnnà sí torí ẹ̀ àwọn àgbo bọ́tù wọ́tà wọ́n pọ̀ púpọ̀ wọ́n pọ̀ púpọ̀ láyé nìsí bó bá yẹ pé ńlá lẹ fẹ́ ṣe ìgò bọ́tù wọ́tà tó tóbi wà tó bá jẹ́ pábọ́dé lẹ fẹ́ ṣe eléyìí tó kéré tí ò tóbi jù òun náà wà so ó ní kẹ́ ẹ máa ṣerú àwọn nǹkan wọ̀nyí sí torí kí mùsùlùmí náà lè láǹfààní àti rà torí jẹ̀díjẹ̀dí ọmọ mùsùlùmí kọ̀ mẹ́ntì ìṣe mùsùlùmí kọ̀ sẹ́ni tí ó lè mú kí ẹni tí ó sì rà lọ́dọ̀ yín kó lè rà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ó pàtàkì pé kẹ́ ẹ ṣe síbi tó dáa. àkàrà wọn kọ́ mọ̀ wá a rí i pé nísìnyí báyìí nígbà tí èèyàn bá jẹ́ pé ọlọ́ra bí àgbo tí wọ́n tún ń tà láwọn gáràjì ẹ̀yin tẹ́ ń ta àgbo yẹn àgbo tọ́lẹ́ kí wọ́n ti kì wọ́n kàn dà sínú kọ́ọ̀pù fún yàn ni àbí wọ́n dà sínú ọ̀rá fún yàn ó pàtàkì kẹ́ ẹ máa ṣàlàyé fẹ́ni tẹ́ ẹ bá tà fún nítorí pé ńgbà míì wọ́n máa ń kí àgbo míì pẹ̀lú ọtí èèwọ̀ sí ni lórí mùsùlùmí láti mutí òun kàn fẹ́ ra àgbo lọ́dọ̀ yín lọ́ba rà bó ṣe mú táìmù lọ́ba rí tó òun lo aago kí ló dé sí òsì wọ́n bá ní ẹ ogogoro la fi kí a'udhu billahi minash shaitani rajim ah, yóò bá máa kọ́ bọ̀nà fún pé wọ́n pọ̀ òun bí òun ṣe kínní tó sẹ́rí pé ti kó bá mẹ́ ọ yẹ kẹ́ ẹ máa ṣàlàyé eléyìí o kìnní kan egun onógò kan wà ń bẹ́ o kìnní kan wà nú ẹ o so that èèyàn fi ní mu tó lọ́wọ́n bá ṣe ilé ìwọ̀ fún láti mu kọ́ lọ́wọ́n bá kọ́ mẹ́jẹ ká mu tí ọ̀dà bákan náà ní tí èsè mùsùlùmí kété gbogbo wọn náà ní máa mutí so ẹni tí èmu tinú tiwọn náà tó bá lọ ta àgbo tó yẹ kó lọ tinú fún sọ́run so oko bá làáfíà rẹ̀ bákan náà nígbà tí wàá sọ pé ìbéèrè tí wọ́n ṣe nípa sọ̀láṣẹ̀ wẹ́tẹ̀rù pé tílẹ̀ bá ti mọ́ kéèyàn tó jí ṣé mẹ́ta náà ni ó ṣe àbí mẹ́rin mẹ́ta náà lẹ́sẹ̀ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ṣe sọ̀láṣẹ̀ fàjr eléyìí ni tó wá nínú Muwatta ti ìmáàmù Malik rahimahullah pé apá kan nínú àwọn sàhábà wọn ṣe bẹ́ẹ̀ àṣìrẹ́ni tó takò wọn nínú wọn láti Abdullahi bin Abbas radiyallahu anhuma lábẹ́ ìbéèrè wọn sà tó bá jẹ́ pé a ti wá kí wọn sórí kọjá wọn lè mú wítìrì wọn wá mọ́ padà. ó ti parí a dúró dìgbà tí wọ́n bá dásìkò àbọ̀hà àsìkò àbọ̀hà òun náà ni tóòrùn bá yọ tó gbéra sókè díẹ̀ tóòrùn bá yọ tó gbéra sókè díẹ̀ ìgbà náà lásìkò àbọ̀hà bẹ̀rẹ̀ bí kápẹ́ lápèjúwe òun yọ lọ́dọ̀ wa ní ìsìn láago mẹ́fà àbọ̀ kápẹ́ àlùfáàjà rí yọ ní nǹkan bíi aago mẹ́fà ó kó ṣẹ́jú òun sì ń yọ láago mẹ́fà àbọ̀ àwọn àdúró di aago méje kù kọ́tà méje kù yẹn àsìkò bọ̀há ti bẹ̀rẹ̀ ẹni tí ò bá ti láǹfààní àti ṣe títí fi ṣe àṣùbà lẹ́yìn àtìgbà tí òòrùn bá ti yọ tó gbéra sókè yẹn a san padà àmẹ́ni tó jẹ́ pé rákà mẹ́ta ni máa ṣe lóru yóò wá ṣe mẹ́rin ẹni tó sì jẹ́ pé mọ́kànlá ní máa ṣe lóru yóò sì méjìlá eléyìí jẹ́ ti ìyá ńlá wa Aisha radiyallahu anha tó fún wa nírò pé tí oorun bá gbé ànábì sallallahu alaihi wasallam lọ tó fi jẹ́ pé kò láǹfààní àti ṣe wirdul layl sọ̀láàtì tí máa ṣe lóru yìí máa san padà lọ́sàn-án àmọ́ yóò fẹ́ ọ̀kan kùn nítorí kò sí wítìrù lọ́sàn-án mọ́kànlá ni máa ṣe lóru àmọ́ tí ó bá san padà lọ́sàn yóò di méjìlá. hello. hello sàmúlò. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. àti lọ sọ̀rọ̀ látòkè àná. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé wọ́n ní pé haram ní kí ní mo fi nǹkan kún un. àwọn ìyàwó fi nǹkan kún un ṣé Islam àbí kò lẹ́tọ̀ọ́. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé ọ̀nà tí bá gbà lọ sí àti ìyẹn gbọ́dọ̀ padà. wọ́n wáyé tó ń ẹ̀rọ kan náà wà ló sọ ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run èèwọ̀ ni kí obìnrin kó fi nǹkan kan kọ́ran rẹ̀ bí irun orí yín ṣe rí náà lẹ́ẹ̀ máa ṣe lóge àmì ẹ̀ má fi nǹkan kan kùn torí ẹ̀ ẹni tó bá wọn fi kùn àti ẹni tó gbórí kalẹ̀ pé ẹ bá ń fi kùn òfin ọlọ́run ọba dá lórí pé ọlọ́run làánà wọn ọlọ́run máa ṣe wà lẹ́ni tí ó làánà. nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam ó ní la'ana Allahu al-wasila wal-mustawsila làánà abánifin nǹkan kan kún un kìbá àjòwò kìbá àjọrọ́bà kìbá àsìjókùn lásán ẹni tó sì tọrọ fún ọgbọ̀n ṣe bẹ́ẹ̀ ọlọ́run láàánú ọ̀nà àdéhìí ní sábàbí ìyá kan ló wá bá nàbì sallallahu alaihi wasallam ọlọ́mọ mi ó ti lọ́kọ irun orí rẹ̀ sì wà hérehère ọkọ rẹ̀ kò sì sí náà ni yọ padà rí orí rẹ̀ bó ṣe rí ìfẹ́ yìí lè má lọ títí má ṣé mo lè bá a fi nǹkan kún un ànábì wa ni la'ana Allahu al-wasila wal-mustawsila ẹni tó bá wọn fi kún àtẹni tó ní wọn bọ̀ fi kún ọlọ́run làánà wọn torí ẹbí yẹn bá ṣe rí náà ní kẹ́ ẹ jẹ́ kọ́kọ́ rẹ̀ ó rí ìsìláàmù ọgbà ẹ̀tànjẹ àti rọ́ so ẹ wá ní wọn sọ pọ́nà tẹ bá gbà lọ sí júmọ́ ibòmíì ní kẹ́ gbà padà kò rí bẹ́ẹ̀ o nítòsí ọlọ́run sọ nípa kápárọ̀ ọ̀nà ó ní í ṣe pẹ̀lú eid kì í ṣe júmọ́ eid tó bá dijọ́ ọdún ìníṣẹ̀rí àsopọ̀nà tẹ gbà lọ ẹ má gbàbẹ̀ padà ẹ pààrọ̀ ọ̀nà àmọ́ jùmọ̀ ọ̀gá àgbà bí kò gbà lọ́kọ̀ gbà padà ọ̀gá àgbà bomi ìwọ lọ mà ọjọ́ bó ti ṣe jẹ. ẹ ká mú ìpèyọ kan péré sí i káàdì ẹ lọ́rùn ẹ ó ti já zero nine zero five five three five five five five eight hello lọ́rùn. ẹ lọ́rùn. ó kọ mí. ó kọ mí àbúrò àlẹ́ òun láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé níjọ́ kan àwọn àti àfa kan àjọ ń kírun ọwọ́ àjọ zúwì ni. ìgbà tí akíyèsí yìí ẹnà tó èyí ìjókòó hmm. ká tó gbé tẹlẹ́kẹta tẹlẹ́kẹ ní fíwọn fi wá sálámù. Hmm. tó ẹlẹ́kùnrin ẹ̀kejì ní àbáyà ni àbáyà gbogbo sálámà. èyí tó kù méjì tó kù àwa la ti fúnra wa. Hmm. kí ni gbogbo yìí ẹ̀yin ò sì béèrè lọ́wọ́ ìmáàmù pé kí ló tán fi ṣe bẹ́ẹ̀. à ń tó ṣẹlẹ̀ ní pé ó ṣẹlẹ̀ ní pé ìmáàmù tí ó ṣe ìmáàmù fún yín yẹn ó lè jọ rìn àjò òfin ọlọ́run dá lórí pé arìnrìn àjò tó bá láǹfààní àti ṣe ìmáàmù fún yín sọ̀láàtò bọ́hùr sọ̀láàtò làásùr sọ̀láàtò làìṣá tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin méjì péré lòún ó ṣe eléyìí ń bẹ́ẹ̀ nù ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fárìnrìn àjò tó bá ti wá ṣe méjì yẹn tó bá sálámà ẹ̀yin tó jẹ́ pé lílẹ̀ wà ẹ̀ sí lórí ìrìn àjò tẹ́ ẹ tò lẹ́yìn rẹ̀ oníkálukú yín yóò pè sọ láti tiẹ̀ torí náà tó bá yẹ pé onírìn àjò bá ní ìmáàmù tó ṣe ìmáàmù fún yín lọ́jọ́ yẹn kò ṣàṣìṣe rárá sunna nabi sallallahu alayhi sallam àti dẹkùn tọ́lọ̀ ń ṣe fún wa ló bí mo ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ètò yìí wípé ká má gbàgbé nípa wàásù ìta gbangba eléyìí tó máa wáyé ní gbogbo sátidé tí ó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tó sì jẹ́ pé ti oṣù yìí yóò wáyé ní albarka mosque tó wà ní àgọ́ lọ́nà àràdà lọ́hùn ustaz sulaiman ajimati àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ní àárọ̀ lánàá agogo mẹ́wàá gẹ́gẹ́ pẹ̀lú àkòrí ìgbésùmọ̀mí àti ìjìyà rẹ̀ ẹ má jẹ́ ká kẹ́yìn ká sì gbẹ̀yìn níbi wáàsí náà kí ọlọ́run ọba kó ṣe fún wa bákan náà wáàsí tó máa ń jẹ́ gbígbé káàkiri àwọn ìgbèríko yóò wáyé ní ìlú ìrẹsàpá ní central mosque tó wà níbẹ̀ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdéyàn center ìsànú ajé ògbómọ̀ṣọ́ pẹ̀lú àkòrí alẹ islam ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ yọmọjẹ báadà sọlátulẹ asu kí Ọlọ́run kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ká má gbẹ̀yìn níbẹ̀ náà torí pé látara ìrántí ọlọ́run ọba ọkàn máa ń balẹ̀ látara ìbalẹ̀ ọkàn èyí máa ń jẹ́ni tí ó máa lékún nínú ìbẹ̀rù ọlọ́run kọ́lọ́run kó ṣe gbogbo wa ní ẹni tí ó máa bẹ̀rù ẹ̀ tí ó sì máa lékún nínú ìmánì sí abiọ́lọ́run kó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká jẹ́ olórí ibú kódà kò kó ṣe gbogbo wa lólóríire ibi tí a ti máa ṣe ní pétélé lé lórí ètò tí a kò ní àlefik fìdín tó máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ nídìí àsìkò yìí lórúkọ ẹni tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò kí ọlọ́run bá kó bá san ẹrú ọlọ́run náà ní ẹ̀san olóore kó sì tún bá a ṣe àlékún násìrì fún wa ah, bákan náà kí ọlọ́run bá kó bá san dọ̀tún wa sharafdin gbadebo rọ́jí kó bá san wọ́n ní ẹ̀san lórí ọ̀làdùnmí bello ní orúkọ ti tèmi lórúkọ àbúrò àmì náà tí àwọn náà tí wọ́n tẹ̀lé wọn wá kọlọba kó máa fi ṣe ìṣù ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ mẹ́jọ ìní látún pàdé títí ọjọ́ mẹ́jọ náà ni mọ̀ndágbére fún wa yìí pé wàsálàmù alaykum wa rahmatulahi ta'ala.